ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ wa lónìí sọ wípé kí ni ó mọ èrò rẹ kí ni ó mọ èrò rẹ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 bẹ́ẹ̀ ni ó ní inú dídùn sírú èrò yìí àti láti máa gbé ìgbé ayé rẹ̀ fún ọlọ́run ṣùgbọ́n ó ní ìṣòro kan ìfojúsùn ayé rẹ̀ eléyìí tí ó ti ní látìgbà tó sì jẹ́ aláìgbàgbọ́ kò yí padà ìfojúsùn àti ìlépa rẹ̀ yìí ó dá lórí àwọn ọgbọ́n àti èrò ayé yìí èyí ni ìdí tí ọ̀nù kó fi lè rìn nínú ẹ̀mí kí ó sì dàgbà ní gbèpele ìgbé ayé ẹ̀mí rẹ̀. ǹjẹ́ kí ni ó túmọ̀ sí láti ní ìgbé ayé àti èròǹgbà tí ohun ti ẹ̀mí ó ń mọ̀? ó túmọ̀ sí wípé àwọn ohun tí ó ń wuni tí ó sì ń tẹ́ni lọ́rùn jẹ́ àwọn ohun tí ó ń tẹ́ ẹ̀mí mímọ́ lọ́rùn pẹ̀lú onígbàgbọ́ ẹni tí èrò rẹ̀ jẹ́ eléyìí tí a mọ̀ nípa àwọn ìfẹ́ ẹran ara ó jẹ́ ẹni ayé yìí ó túmọ̀ sí wípé àwọn ohun ti ayé yìí nìkan ni ó máa ń wu irú ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò tilẹ̀ bìkítà láti tẹ olúwa lọ́rùn a máa gbé fún ara rẹ̀ a sì máa rò nípa ara rẹ̀ nìkan onígbàgbọ́ ẹni tí èrò rẹ̀ ń jẹ́ eléyìí tí a mọ̀ nípa àwọn ohun ti ẹ̀mí ó jẹ́ ẹni ẹ̀mí a sì máa bìkítà nípa ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó tẹ́ Olúwa lọ́rùn a máa gbé fún Kristi a sì máa rò nípa Kristi ní ìgbà gbogbo ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ló ní ìfẹ́ láti rìn nínú ẹ̀mí. E ṣùgbọ́n wọn ò tí ì tún ìpinnu wọn ṣe kí wọ́n sì yí padà nínú àwọn ohun tí wọ́n ti ní láfojúsùn fún ayé wọn láti pa ọgbọ́n àti èrò orí ti ayé yìí wọn a sì máa gbé ìgbé ayé wọn ní ìbámu pẹ̀lú ayé yìí a sì máa yà wọ́n lẹ́nu ìdí tí rírìn nínú ẹ̀mí ṣe jẹ́ ohun èrò orí nìkan fún wọn máa lọ sínú ayé lónìí kí o mọ̀ wípé ẹni tí ó ń gbé fún ayé yìí kò lè rìn nínú ẹ̀mí ènìyàn tí ó sì rìn nínú ẹ̀mí ó ń gbé fún Kristi a sì máa gbé àwọn ọjọ́ rẹ̀ láti tẹ́ Kristi lọ́rùn irú ìgbé ayé yìí yóò fi ayé àti àlàáfíà Ọlọ́run hàn lè wo ìwé róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹfà àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí pé bí a ṣe ń ṣe àwọn ẹ̀dà yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí bá bẹ̀rẹ̀ sí ní bá wa ká lọ láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé róòmù orí ìkẹta àti orí ìkẹrin ẹ máa bá wa ká lọ. róòmù orí kẹta ọ̀nà wo wá ni àwọn júù fi sàn ju àwọn orílẹ̀-èdè yòókù lọ kí ni àǹfààní ìkọlà ó pọ̀ púpọ̀ ní oríṣiríṣi ọ̀nà ìkíní àwọn júù ni ọlọ́run fún ní ọ̀rọ̀ ìjìnlẹ̀ rẹ̀ ẹ lè wá sọ pé àǹfààní wo ni ó wà nínú èyí nígbà tí àwọn mìíràn nínú wọn kò gbàgbọ́ ǹjẹ́ àìgbàgbọ́ wọn kò sọ ìṣòtítọ́ Ọlọ́run di òtúbáńtẹ́ rárá o Ọlọ́run ní láti jẹ́ olóòótọ́ bí gbogbo ènìyàn bá tilẹ̀ di onírọ́ ó wà ní àkọsílẹ̀ pé. kí ìwọ Ọlọ́run lè jẹ́ olódodo nínú ọ̀rọ̀ rẹ kí o lè borí nígbà tí wọ́n bá pè ọ́ lẹ́jọ́. bí àìṣòdodo wa bá mú kí òdodo Ọlọ́run fi ẹsẹ̀ múlẹ̀ kí ni ká wá wí ṣé ọlọ́run kò ṣe ẹ̀tọ́ láti bínú sí wa ni mò ń sọ̀rọ̀ bí ẹni pé ènìyàn ni ọlọ́run rárá o bí ọlọ́run kò bá ní ẹ̀tọ́ láti bínú báwo ni yóò ṣe wá ṣe ìdájọ́ aráyé bí àìṣòtítọ́ mi bá mú kí ògo òtítọ́ ọlọ́run túbọ̀ hàn kí ni ṣe tí a tún fi ń dá mi lẹ́bi bí ẹlẹ́ṣẹ̀ ṣé kí a kúkú máa ṣe ibi kí rere lè ti ibẹ̀ jáde bí àwọn onísọkúsọ kan ti ń sọ pé à ń sọ irú àwọn ẹni bẹ́ẹ̀ yẹ fún ìdálẹ́bi kí ni kí á rí dìmú nínú ọ̀rọ̀ yìí ṣé àwa Júù sàn àwọn orílẹ̀-èdè yòókù lọ ni rárá o nítorí a ti wí ṣáájú pé àti Júù àti Gíríkì gbogbo wọn ni ó wà ní ìkáwọ́ ẹ̀ṣẹ̀ ó wà ní àkọsílẹ̀ bẹ́ẹ̀ pé. kò sí ẹnìkan tí ó jẹ́ olódodo kò sí ẹnì kankan kò sí ẹni tí òye yé kò sí ẹni tí ó ń wá ọlọ́run gbogbo wọn ti yapa kúrò lójú ọ̀nà gbogbo wọn kò ní láárí mọ́ kò sí ẹni tí ó ń ṣe rere kò sí ẹnìkan ibojì tí ó yanu sílẹ̀ ní ọ̀nà ọ̀fun wọn ẹ̀tàn kún ẹnu wọn oró paramọ́lẹ̀ wà létí wọn ẹnu wọn kún fún èpè àti ọ̀rọ̀ burúkú ẹsẹ̀ wọn yára láti tẹ ẹ̀jẹ̀ sílẹ̀ ọ̀nà jàǹbá àti òṣì ni wọ́n ń rìn wọn kò mọ ọ̀nà àlàáfíà kò sí ìbẹ̀rù ọlọ́run ní ọkàn wọn. a mọ̀ pé ohunkóhun tí òfin bá wí ó wà fún àwọn tí ó mọ òfin ni kí ẹnikẹ́ni má ṣe rí àwáwí wí kí gbogbo aráyé lè wà lábẹ́ ìdájọ́ ọlọ́run nítorí gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ bí a bá mú òfin tí a fi díwọ̀n iṣẹ́ ọmọ ènìyàn kò sí ẹ̀dá kan tí a ó dá láre níwájú Ọlọ́run nítorí òfin ní mú kí ènìyàn mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ ṣùgbọ́n ní àkókò yìí ọ̀nà tí Ọlọ́run fi ń dá ènìyàn láre ti hàn láìsí òfin bí ó tilẹ̀ jẹ́ pé àkọsílẹ̀ ti òfin àti ti àwọn wòlíì Ọlọ́run jẹ́rìí sí i gbogbo àwọn tí ó bá gba Jésù gbọ́ yóò yege lọ́dọ̀ Ọlọ́run láìsí ìyàtọ̀ kan nítorí gbogbo ènìyàn ló ti dẹ́ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo Ọlọ́run gbogbo wọn ni Ọlọ́run ti ṣe lóore ó dá wọn láre lọ́fẹ̀ẹ́ nípa ìràpadà tí Kristi Jésù ṣe Jésù yìí ni Ọlọ́run fi ṣe ètùtù ẹ̀ṣẹ̀ fún ẹni tí ó bá gbàgbọ́ nípa ikú rẹ̀ èyí ni láti fi ọ̀nà tí Ọlọ́run yóò fi dá ènìyàn láre hàn nítorí pé ó fi ojú fo àwọn ẹ̀ṣẹ̀ àtijọ́ dá nípa ìyọ́nú rẹ̀ kí ó lè fi òdodo rẹ̀ hàn ní àkókò yìí kí ó lè hàn pé olódodo ni òun àti pé òun dá ẹni tí ó bá gba Jésù lọ láàyè ààyè ìgbéragádà kò sí rárá nípa irú ìlànà wo ni kò fi sí mọ́ nípa iṣẹ́ òfin ni rárá o nípa ìlànà tí ìgbàgbọ́ ni nítorí ohun tí a rí ni pé nípa ìgbàgbọ́ ni Ọlọ́run dá ènìyàn láre kì í ṣe nípa pípa òfin mọ́ àbí ti àwọn Júù nìkan ni Ọlọ́run kì í ṣe ti àwọn orílẹ̀-èdè yòókù dájúdájú Ọlọ́run àwọn Júù àti ti àwọn orílẹ̀-èdè yòókù ni nígbà tí ó jẹ́ pé Ọlọ́run kan ṣoṣo ni ó wà òun ni ó sì ń dá àwọn tí ó kọlà láre nípa ìgbàgbọ́ tí ó tún dá àwọn tí kò kọlà láre nípa ìgbàgbọ́ bákan náà ṣé òfin wa di òtúbá ń tẹ nítorí ìgbàgbọ́ ni rárá o àtúbọ̀ fi ìdí òfin múlẹ̀ ni. róòmù orí kẹrin kí ni kí a wí nípa abraham bàbá ńlá wa nípa ti ara kí ni ìrírí rẹ̀ bí ó bá jẹ́ pé nítorí ohun tí ó ṣe ni ọlọ́run fi dá a láre ìwọ̀nba ni ohun tí ó lè fi ṣe ìgbéraga ṣùgbọ́n kò lè fọnu níwájú ọlọ́run ohun tí ìwé mímọ́ sọ ni pé. abraham gba ọlọ́run gbọ́ ọlọ́run sì kà á sí ẹni rere. a kò lè pe èrè tí òṣìṣẹ́ bá gbà ní ẹ̀bùn ẹ̀tọ́ rẹ̀ ni ṣùgbọ́n ẹni tí kò ṣe nǹkan kan ṣùgbọ́n tí ó ṣàní ìgbàgbọ́ sí ẹni tí ó ń dá ẹni tí kò yẹ láre ọlọ́run kà á sí ẹni rere nípa ìgbàgbọ́ rẹ̀ dáfídì náà sọ̀rọ̀ nípa oríire ẹni tí ọlọ́run kà sí ẹni rere láì wo iṣẹ́ tí ó ṣe ó ní. ẹni tí ọlọ́run bá dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì tí ọlọ́run bò ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ó ṣoríire ẹni tí olúwa kò ka ẹ̀ṣẹ̀ sí lọ́rùn sì ṣoríire. ṣé ẹni tí ó kọlà nìkan ni ó ṣoríire ni tàbí àti ẹni tí kò kọlà náà ohun tí a sọ ni pé ọlọ́run ka ìgbàgbọ́ sí iṣẹ́ rere fún abraham ipò wo ni ó wà tí ọlọ́run fi kà á sí ẹni rere lẹ́yìn tí ó ti kọlà ni tàbí kí ó tó kọlà kì í ṣe lẹ́yìn tí ó ti kọlà kí ó tó kọlà ni ó gba àmì ìkọlà bí ẹ̀rí iṣẹ́ rere nípa ìgbàgbọ́ tí ó ní nígbà tí kò tí ì kọlà nítorí èyí ó di baba fún gbogbo àwọn tí ó ní ìgbàgbọ́ láìkọlà kí Ọlọ́run lè kà wọ́n sí ẹni rere ó sì di baba fún àwọn tí ó kọlà ṣùgbọ́n tí wọn kò gbẹ́kẹ̀lé ìlà tí wọ́n kọ ṣùgbọ́n tí wọ́n ń rìn ní irú ọ̀nà ìgbàgbọ́ tí baba wa Abraham ní kí ó tó kọlà nítorí kìí ṣe nítorí pé Abraham pa òfin mọ́ ni Ọlọ́run fi ṣe ìlérí fún òun àti ìran rẹ̀ pé yóò jogún ayé nítorí ó gba Ọlọ́run gbọ́ ni Ọlọ́run sì kà á sí ẹni rere nítorí bí ó bá jẹ́ pé àwọn tí ń tẹ̀lé ètò òfin ni yóò jogún ìlérí Ọlọ́run a jẹ́ pé ọ̀ràn àwọn tí ó dúró lórí ìgbàgbọ́ di òfo ìlérí Ọlọ́run sì di òtúbáńtẹ́ nítorí òfin ni ó ń mú ìbínú Ọlọ́run wá ṣùgbọ́n níbi tí kò bá sí òfin kò sí ẹ̀ṣẹ̀ ìdí nìyí tí ìlérí náà fi jẹ́ ti ìgbàgbọ́ kí ó lè jẹ́ ọ̀fẹ́ kí ó sì lè fẹsẹ̀ múlẹ̀ fún gbogbo ọmọ Abraham kì í ṣe fún àwọn tí ó gba ètò ti òfin nìkan bí kò ṣe fún ẹni tí ó bá ní irú ìgbàgbọ́ tí Abraham ẹni tí ó jẹ́ bàbá fún gbogbo wa ní gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé. mo ti yàn ọ́ láti di bàbá fún ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè. níwájú Ọlọ́run ni Abraham wà nígbà tí ó gba ìlérí yìí níwájú Ọlọ́run tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run tí ó sọ òkú di alààyè ọlọ́run tí ó ń pe àwọn ohun tí kò tí ì sí jáde bí ẹni pé wọ́n wà abraham retí títí ó gbàgbọ́ pé òun yóò di bàbá fún ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ọlọ́run ti wí pé. bẹ́ẹ̀ ni àwọn ọmọ rẹ yóò rí. ìgbàgbọ́ rẹ̀ kò yẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé ó ro ti ara rẹ̀ tí ó ti di òkú tán nítorí ó ti tó ẹni ọgọ́rùn-ún ọdún ó tún ro ti sáárà tí ó yàgàn kò fi àìgbàgbọ́ síyèméjì sí ìlérí Ọlọ́run kàkà bẹ́ẹ̀ ṣe ni ìgbàgbọ́ rẹ̀ túbọ̀ lágbára sí i ó fi ògo fún Ọlọ́run nítorí pé ó dá a lójú pé ẹni tí ó ṣe ìlérí lè mú un ṣẹ ìdí rẹ̀ nìyí tí Ọlọ́run fi ka ìgbàgbọ́ rẹ̀ sí iṣẹ́ rere fún un ṣùgbọ́n kì í ṣe nípa òun nìkan ṣoṣo ni a kọ pé a ka ìgbàgbọ́ sí iṣẹ́ rere a kọ nítorí ti àwa náà tí a ó kà sí ẹni rere gbogbo àwa tí a ní ìgbàgbọ́ nínú ẹni tí ó jí Jésù Olúwa dìde kúrò nínú òkú ẹni tí ó kú nítorí ẹ̀ṣẹ̀ wa tí a sì jí dìde fún ìdáláre wa. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.